iléeṣẹ́ ọlọ́pàá náwó gan aṣòfin tó fọ́ awakọ̀ tó gbé ọjà lọ fún un nílé létí o iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn tí awakọ̀ bóòtù kan yẹ stephen abuwatseya tó fi kan ọmọlé aṣojúṣòfin kan alex ikweche pé ó mọ̀ fọ́n létí o ó sì fa sọyàmọ́n lára abuwatseya nínú fídíò kan tó wà lórí ayélujára ní lásìkò tí ó máa lọ gbé ọjà kan tí aṣòfin náà rà lọ fún o mà ló mọ̀ fọ́n létí tó sì fasọya mọ́ọ̀n lára lásìkò tí òun béèrè fún owó òun lọ́wọ́ rẹ̀ nínú fídíò náà ni awakọ̀ náà ti ń béèrè fún owó iṣẹ́ tó mà ṣe lọ́wọ́ asòfin ọ̀hún àmọ́ mà takú pé òun kò mà ní fún ní owó náà nítorí pé ó wu ìwà àbùkù sí òun pẹ̀lú ìbínú ó ló mà fi pé ẹni tó ra ọjà lọ́wọ́ rẹ̀ pé kì í lóde tó fi ọjà ràn ẹni tí kò bọ̀wọ̀ fóun àti pé òun lè mú kí ó parẹ́ ní nàìjíríà pátápátá o tí wọn kò ní rí mọ́ tí nǹkan kan kò sì ní ṣẹlẹ̀ asòfin náà tí awakọ̀ ọ̀hún bẹ̀rẹ̀ sí ní díjọ́ ń tàkúrọ̀sọ tí asòfin Ikwechè tó sì súnmọ́ awakọ̀ náà tó sì fọ́ ní etí o abuwatseya ó wá fẹ̀sùn kan Ikwechè pé ó fọ́ ń létí ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ asòfin náà fún lésì pé ẹ̀ẹ̀mejì ni òun máa fọ́ létí tóun yóò sì tún fọ́ ní ìkẹta tó bá mú un bínú jù bẹ́ẹ̀ lọ Ikwechè sọ pé awakọ̀ náà kò mọ bí òun ṣe jẹ́ ni àbí ta ló rò wípé òun bá sọ̀rọ̀ bákan náà ló ní kí awakọ̀ náà lọ fi ẹjọ́ sun ẹni tó bá wù ú kódà kó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí òun àti pé o kò lè wá sí ilé òun láti wá tàbùkù òun awakọ̀ náà wá fèsì padà pé òun kò tàbùkù rẹ̀ pé owó iṣẹ́ tí òun máa ṣe ni òun máa ń béèrè pé kó fún un lówó òun o kí òun lè máa bá iṣẹ́ òun lọ nínú fídíò míì tí awakọ̀ tó máa fi sórí ayélujára ó màlúmà ti fẹ̀sùn kan asòfin náà pé ó ya aṣọ tí òun wọ̀ àti pé ẹ̀ẹ̀mẹ́ta ni asòfin ọ̀hún òun ló mọ̀ fọ́n létí asòfin náà kò tí ì sọ́nkóhun o lórí ìṣẹ̀lẹ̀ láti alẹ́ ọjọ́ àìkú Sunday tíròyìn náà ti jáde sí orí ayélujára o iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ka tìlú Àbújá ni asòfin Alex Ikwechè ó ti wà ní àhámọ́ àwọn báyìí fẹ̀sùn pé ó gba awakọ̀ bóòtù DSTV e abuwat sẹ́yà létí o wọ́n ní báyìí ìwádìí yóò bẹ̀rẹ̀ ní ràbájìgan àti ní rẹ̀gẹ̀dẹ̀ fín àdúràgbà Olúwatóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.